السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه eléyìí ni ìpele ìbéèrè àti ìdáhùn àwọn ṣéèkì wa wọ́n máa fi ìdáhùn sí àwọn ìbéèrè èyí tí wọ́n fi ránṣẹ́ sí wa ní orí whatsapp page àbí whatsapp group Da'wa channel èyí tí a ń lò láti lè máa fi ṣàlàyé sọ̀yìn òsèrọ̀tì nàbàwíyá bẹ́yìnà yadek àwọn ìbéèrè náà a máa mú ní sísẹ̀ntẹ̀lé ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni pé olùbéèrè béèrè ipe ǹjẹ́ àwẹ̀ mẹ́ta tá a máa ń gbà fún ìbúra àbí ti ìlérí bóyá àwẹ̀ ìbúra ni ti yẹ̀mí ni àbí àwẹ̀ ti ìlérí nádùrù ǹjẹ́ ọ̀ràn yẹn ni kí a gba àwọn àwẹ̀ yìí papọ̀ lẹ́ẹ̀kan náà àbí àǹfààní bẹ fún wa láti lè máa gbà á ní ẹ̀yọ̀kan kéèyàn sinmi kó tún mu ní ìjọ mi jazakumullahu khairan. alhamdulillah ọ̀rọ̀ ń bẹ ní ọ̀dọ̀ àwọn onímọ̀ ní orí àbí kó má tó tẹ̀léra wọn aláwọ̀kọ́ ẹni tó bá lérí wípé yóò mú sẹ́ni tó bá tó á fi sínú ọ̀nà ìyàn rẹ̀ tó bá fi sínú mẹ́jẹ̀mú tó kódò ó tó ń gbà léraléra ní ọ̀ràn ìyàn ní kí ó ṣe kó bá lè sọ ìwọ̀n ẹwà rí àwẹ̀ ti ìbúra kàfàrọ̀tù yẹ̀mí tó bẹ̀ta ìtànà ìbúra orí àwọn mẹ́ta tí ò bá lágbára àti ṣe èyí tí ọlọ́run bá fún àtàlákọ́ kà síwájú nínú ikúkọ́bọ́kùn ẹrú kúrò ní nínú kí ó bọ́ èèyàn mẹ́wàá ni àbí kó dá aṣọ fún èèyàn mẹ́wàá tí ó bá lè ṣe yóò wà gba ọ̀rọ̀ mẹ́ta ọ̀rọ̀ mẹ́ta yẹn ń bẹ nínú wọn tí wọ́n sọ ọ̀nà yẹn ni gbogbo àtẹ̀lẹ̀ra wọn ilẹ̀ ń bẹ nínú àwọn onímọ̀ ni pé ọlọ́run níbi um, ti zihá wọ́n sọ pé kí ó gba àwẹ̀ 60 yíò léraléra ni àwọn ọba lásán àtàlóòdì ní wá níbi kí ìbúra so ìyẹn ni àwọn onímọ̀ kan ti ṣẹ̀rí àmì ìdí ogun náà lọ ní ẹni pé tó bá gbà léra yíò ló dájúlọ tí ó bá gbà léra àwọn tí ó sọ pé kò sí iṣọ́ ọ̀yìn fún kó gbà léra léra àwọn ènìyàn wọ́n rí ọ̀rọ̀ sọ wọ́n dẹ̀ rí ọ̀rọ̀ wọn wọ́n láàrín Naam, jazakumullahu khairan. Ìbéèrè kejì. Olùbéèrè béèrè pé ẹ dákun kí ni ìyàtọ̀ láàrin Al-Qur'anul Karim àti Hadithul Qudusi. Jazakumullahu khairan. Àmì wá kí wọ́n jazakumullahu khairan. Ìyàtọ̀ sí ń alhadith al-qudsi ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì ìyàtọ̀ ni ó papọ̀ pé alukuhani kẹrì tọ́lọ̀ ti challenge gbogbo ayé tí tó bá yẹ sẹ́ẹ̀ bá ń ṣe ìníjì lórí iṣẹ́ ẹrú mi yìí mú wa èyí náà ẹmú bẹ̀ wá ó tó lẹ́sẹ̀ ẹmú súra mẹ́wàá wá ọlọ́ọ̀bà lásán láàá gbé débi pé ẹmú kan wá wọn ò rí kankan mú wá èyí tó rọ lọ́wọ́n ọba ní táàlì fi sin lọ́wọ́n ọba pẹ̀lú kíkà lóyún tí ń bẹ nínú rẹ̀ àmọ́ ìròyìn díẹ̀ tá mú wá fún kùránì yìí nínú púpọ̀ tí kùránì ní ẹ́ àdífì kúrí sí ò dé lẹ́bùn yẹn ẹwà rí káwá ti sẹ́tọ̀ bákan náà méjèèjì ní nàìjíríà abẹ́tisọ́tọ̀rọ̀ ọlọ́run bó ti tẹ̀lé al-Qur'an bẹ́ẹ̀ náà ló tẹ̀lé hadithu al-Qudsi bẹ́ẹ̀ náà ló tẹ̀lé hadithu an-Nabawi tó yẹ ká níbi tí sọ ojú ẹ̀dí tí ọlọ́run ẹ̀sìn náà wà báyìí tó bá ti láyé wà lẹ́sàn báyìí wa ma yantiqu anil hawa in huwa illa wahyun ọmọ àtàkùn rọ̀súrù fàkùdóbù ọmọ nàá fún àánú fàjáwù alùkùránù ló fà ló fà wà lé àlébì lọ alùkùránù ló gbé wá ẹ fàyín òtí tó kù ẹn ọdí fúláwù náà alébì ni wọn fún mi ní kùránù tó fún mi níwẹ ìwẹ ní wù tí bá ń fẹnu àtẹ lu hadithi lẹ́yìn pẹ̀lú làákàyè kúkúrú pẹ̀lú làákàyè tí ò tó nǹkan tó ló wọn làákàyè tó ń tuntun ẹni orú ẹni náà ti sọnù ó ti sọnù ó jẹun yó ara ń lé níwájú ní ọlọ́run ọlọ́pàá bá fún àtàlá kọlá rúmà ní kó lọ gbogbo àwọn aṣọ nínú bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ mú ẹ̀sìn àníbà Muhammad sọ̀rọ̀ dàrú torí pé ìkẹyọ kan tẹ̀lẹ̀fẹ́ pín sí méjì ni ẹlẹ́ẹ̀tẹ̀lẹ́ kùránì ẹ̀ ń bá dìbò sọ̀tà ta ló rí kùránì wá fún ẹni tó pè ń kùránì tàlójú yé tó kúrò ní ìṣe rí ni tí kìí bá tàbí àwọn hamasọ̀lá alùkùránì lè wá sọ pé bọ́ọ̀rọ̀ àmìrẹ́bí náà ti ni sallallahu alaihi wasallam naam jazakumullahu khairan ìbéèrè kẹta wọ́n ní ìjú lẹ́tọ̀ kí ọkọ àtìyàwó nínú ilé tó jẹ́ pé wọ́n dáwà kí wọ́n máa gbọ́ orin wọ́n musical instrument ipe ǹjẹ́ ilé ilẹ́tọ̀ nígbà tó ṣe páwọn nìkan náà wọ́n jọ wà bákan náà bó ní ilé pẹ̀lú hadith tí ó ní Aisha radiyallahu anha ipe wọ́n lùlù àti àwọn obìnrin kan nínú yàrá kí ni túnmà rẹ̀ tàbálọ́wọ́nú tẹ̀sírì tọ́bàlì tàbálọ́wọ́nú tẹ̀sírì mú tẹ̀sírì ààrì pẹ̀lú ẹgbàwà àwọn bàbá yìí Abdullahi ní pé wallahi mo folú àmì mo fi búra mo fẹ́nitẹ́ni ní bẹ̀lọ́wọ́ rẹ̀ ní fi búra alùgbìnà ibi láwùlẹ̀ àrí orin kíkọ ni music ni iná ló tún sí náà ọlọ́ọ̀bà bá ṣàrùn ọ̀tàárẹ́ ó tún sọ pípé voice of this mẹ́sàtàtà nínú hún the celtic ọlọ́ọ̀bà bá ṣàtàlá ń sọ fésù pétọ̀ ẹni agbára ẹ bá ká nínú wọn gbé ẹ̀sìn gbé tọ́lọ́wọ́n bá fúyẹ́ fún wọn wọ́lọ́mà nítọ́fẹ́ máa ṣe náà nìyẹn wẹ̀lìmáà àwọn irinṣẹ́ ẹ́ music instrument àti orin kíkọ òun náà ni software instrument bójọ pọ́wọ́n ní náà tún sí gbogbo ẹgbẹ́gbẹ́ tó lè pèèyàn lọ sí bí nǹkan tó yàtọ̀ tó yàtọ̀ sí títọ́ lọ́wọ́ bá òun là ń pè ní sọ́ọ̀tù ṣe hàn àmọ́ kí dáfẹ́ fàyọ níbẹ̀ ní pé tí nǹkan tó الشاعر الشاعر العربي والجنان انت عارف ايه الجنان قلنا ان ميوزيك ó tẹ̀lé òun náà ni èyí tí wọ́n béèrè pé ǹjẹ́ hadisi tí ó lálàáfíà ń bẹ lórí pé kámakẹ́ Suratul Kahf ní ọjọ́ Jumu'ah jazakumullahu khairan náà ǹjẹ́ àkàrí tó lálàáfíà ń bẹ fún ìkásọ́tọ̀ká náà àdíṣ tó lálàáfíà ń bẹ gẹ́gẹ́ ìgbùdá ọ̀gbà tàbí àtọ̀síṣe ìgbàwá nílẹ̀ nínú sọ ìrìjá ni tí ṣe kàrùgbà ní kẹta ẹ̀ẹ̀ẹ̀ àdíṣ náà kẹfì nílẹ̀ ó máa ṣe wá lè mà káràmù kan lè nìkan wọn jáde nípa pé ṣàdíṣe tó gbé ṣọ́tọ̀ káàkùn àpò lálàáfíà ìsọkúsọ ni torí pé bá pẹ̀lú sọkúsọ ní pé kí wọ́n lọ ṣe ìjọm ẹ̀kúrò káwọn àkóso lè mọ́ fọ́kùnmọ́ fún hadith lè rí pé hadith tó bá wá ní ní àjíò hadith dọ̀rin ìlú wọ́n ti jọm ẹ̀kúrò na síwájú fún tó lè sọ àkọ́kọ́ ní torí pé sábàwọ̀ báwọn tó mú hadith ìkàṣọ́ ọ̀nà èyí bá kásọ̀tún ká lálẹ́ jímà ní àbí ọjọ́ jùmà ọ̀rẹ́ ọlọ́ọ̀pọ̀ bá sọ látàlọ́ sàn wẹ́rẹ̀ tí ó fi di jùmà tí ń bọ̀ ní ibi ẹgbẹ́ àmì ibi láàrin ilẹ̀ sí bẹ́ẹ̀ láti iná ni àníbà Muhammad sallallahu alaihi wasallam àníbà Muhammad sallallahu alaihi wasallam na àdìsí ní bẹ ní apá kan tó pa àwọn àdìsí yóò tọ́jú lálàáfíà àbọ́tẹ́ bá wọ́n rí ilé ìjẹ́ ìmẹ́lá ti ṣe kàlẹ̀bá ní ramọ̀sọ̀lárí kódò náà ìmẹ́lá ti gbogbo àwọn àṣàdìkú tí ó sára wọn tọ̀ kílẹ̀ tí ṣe kàlẹ̀ tàbí amẹ́ríkà lọ́lọ́pàdìsì lálàáfíà ọgọ̀rọ̀ àwọn onímọ̀ àdìsì àwọn ìṣíwájú lọ́lọ́pàdìsì lálàáfíà bẹ́ẹ̀ náà ni níbẹ̀ nínú àwọn tuntun tẹ̀lé wọn tí a ń fi ẹsẹ̀ hadith yìí rẹ̀ pé hadith ń sọ̀hìn adínínú sí yóò ti tó ní àwọn táwa nínú àwọn jọ́rọ̀ bí wọn wọ́n sọ pé hadith tó gbé wá lé àmọ́ apá kan rẹ̀ wọn apá kan lọ omi di daraja tó jọ pé daraja hasan gẹ́gẹ́ bí àwọn hadith wọn hasan lọ́wọ́ yìí wọ́n rọ̀ dọ̀kọ́ hadith da'if tó yọ pé ìdá tààdà sọ́kòrò tí ọ̀nà tí wọ́n ti gbé wá bá ti pọ̀ so àwọn apákan ọmọ àwọn apákan lọ yóò fi àti pé àdíṣì yóò ààrùn nínú àwọn onímọ̀ ìjọba pé àdíṣùn hassan wallahu a'lam torí délé alìmá lò ká máa kà á ó dá àwọn apákan ní ìjọba pé àdíṣì yìí lálàáfíà ní kí n fà ọlẹ̀ ọ̀fáì but wọ́n fi kí àwọn sọ̀háàbà wípé wọ́n máa ń ka sọ́tọ̀ ká níjọ́ jùmọ̀ so tí wọ́n dà kà ní wọ́n lè máa rí jẹ́ ìsàn báyìí lápò ara wọn tó lọ́wọ́ ránṣẹ́ sí wọn tó àwọn afáwọn àti pé wákù rẹ̀ gan ó ní hukmu rafa tàbí nítorí sọ pé àwọn sọ̀hábà ló wí ó ní ìdájọ́ pé ọdọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam aláàrẹ jazakumullahu khairan olùbéèrè béèrè pé nígbàtí a ti mà tó sì dá wa lójú wípé gbogbogbà ló yẹ wọ́n ní ẹ̀ẹ́n ṣó wá burú ìsàdúrà fòkú ọmọ ó sàdúrà fòkú káàmù sùn ó sàdúrà fọmọ ìyá wọn tó ti kú kò sẹ́sẹ̀ mẹ́rin àmáwọn àwòrán kan bẹ tó wá tí ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ torí pé ọmọ rẹ̀ òun náà lẹ́ni tí ó sàdúrà fún bí rẹ̀ tọ́lọ́wọ́n صدقة جارية أو علم يتقضي أو ولد صالح يدعو wípé tó ma anígbàdá bá ti kú àwọn ṣẹ́ rẹ̀ ó parí rù àmẹ́ta sọ́làpọ̀tù jàríà ṣàrá àdáadáa ṣàrá àrí tẹ́sàn rẹ̀ máa ń rìn lọ ẹ́rí pé nínú ẹ̀gbàwà ìpínlẹ̀ fún alìsìdìmọ́rì nínú súnẹ̀ni àbújáwò ẹ́rí pé ó sàlàyé sọ́làpọ̀tù jàríà nìí sọ́lọ́pọ̀ ti jáde àyè nígbà tí ń sàlàyé rẹ̀ ní pé káàrọ̀ náhran ìgbàtá níbi sàlàyé pé sábẹ̀ẹ́n yẹ́jìrì lè méjì bájà mọ́tì yìí wọ́wọ́ fi kọbùrì yìí àwọn yẹ́jìrì láàbì bájà mọ́tì yìí wọ́wọ́ fi kọbùrì yìí tapi mana adana ilman ba yaqut ini. so di quran kala anu shir bu bawli yi adada sile lowa awon Ini indi da baba ko jo ka be sa jo afobi e obi ọ̀pọ̀lọpọ̀ wa mi ló tún ṣẹlẹ̀ ń tí a ṣọ́ra fún orú àwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ tún yí fáìtà àwọn bá àwọn ẹbí wa sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kájẹ́kú yí wọn nípa pé nǹkan yí o gbọ́dọ̀ ṣe wa ní a fi sínú ọdún kan iṣẹ́ tí ó ṣe pọ̀ ẹnu kójọ ọjọ́ bá kójọ ẹjẹ gbéètì lérí àwọn nǹkan olè lè ṣe tí ó mọ̀ bá òkú yẹn bóyá bàbá bí ma ẹtú márùn-ún ẹtú méje ẹtú mẹ́jọ ẹtú mẹ́sàn-án ẹtú mẹ́wàá abẹ́ẹ̀kí ẹ̀tú àwọn kàtà àkàyí bóyá ọjọ́ ọdún kan lẹ́mú ni nǹkan ẹ̀wọ́ lẹ́mú ni já sọ́dọ̀ kọ́tù jáde àwòlá fẹ́ ṣe fún bàbá wa lápèjúwe ẹ̀ di mẹ́wàá àwọn students tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ẹja ha fún wa mọ́sánsá kò lọ tó ti máa ka ẹja kó síbẹ̀ ló kọ bàbá wa ló kọ wa a lọ́wọ́ àti ká nínú ẹgbà wa ẹgbẹ́ kẹ̀ǹga àti ẹgbẹ́ bọ́wọ̀ ló kọ bàbá yín ló kọ ìyá yín ó tún máa wá lọ gbẹ́ kànga bọ̀wọ̀ sí kọ́ńtírì ni torí kan fẹ́ kọ́ bókun wọn ẹsẹ̀ wa lówó alhamdulilayi àwòbánà masjidan ẹ lọ sí mẹ́sálásí ẹ lè pé ẹsẹ̀ ní ẹsẹ̀ lè lọ èso ẹ máa ń pẹ abẹ́sẹ̀lẹ́mi tó máa ń pẹ ní oyin ẹ lọ mọ́ngbò ni wọ́n ń kájẹ ní o làdúrù tá a nẹ́bí mẹ́ńṣọ̀ nínú hadith ni o sáàmì olóore ẹkójọ bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ léyìn kéjọ bẹ́ẹ̀ kójọ láti sàdó àdídíà kí láń pẹ́ ládó àdídíà àdúà tán lọ́lọ́wọ̀n fọ́ sáà níbi ọ̀fọ́ sí àwọn èèyàn kú rẹpẹtẹ sójú ayé àdébì gbogbo èyí táwọn ṣe ńlẹ̀ Yorùbá ìwé ṣe èyí tó wá yá ṣe èyí tó sọ lọ́rọ̀ èyí ò ní ẹjá ṣe lẹ́bàá kójọ ẹ̀yù ní lórí dáadáa ẹ wá jẹ bẹ́ẹ̀tì lórí dáadáa ń tẹ́ lè ṣe fókù yẹn tọ́lọ́run lè mú bá eléyìí ni ẹ máa kójọ lé lórí kẹ máa ṣe kẹ tó bá jọ pé àwọn ìta àṣíwájú ní àmọ́ mọ́sánláṣí ó láwọn mẹ́jẹ̀mú ẹ̀ ẹjá sọ àwọn àfà lọ àdíkọ́ mọ́sánláṣí tó wọ́n fáwọn ọmọ lọ fi ṣèrànù aláwọn tẹ́ ń kọ́ mọ́sánláṣí fún òkú wọn yé pẹ̀ ní àfà bí ń ṣeré nínú mọ́sánláṣí yẹn kìí ṣe ti lérí ọmọdé o yè pẹ́ bọ́ ká máa tẹ̀jú ogbè nínú mọ́sálásí máa dáwọn àfọ́ ìjálàbí máa dáwọn ìrúdùnú ni látọ̀dọ̀ ọlọ́run ọba ó ní kí ọmọ ti sọ fẹ́ni kankan àtẹ̀ntí ẹ̀bá ní kò sí jù àníbi sọ̀rọ̀ ọ̀rọ̀ sẹ́lá ó ní kí ẹ̀bá lálà burúkú lójú oorun kó chéǹtì ìhà tó fi sùn dídú jẹmẹ náà àpá àti tó bá bára rẹ ó lálàkàlà tó bá bára rẹ fẹ́ ìjọ tó ló fi sùn pẹ̀lú ọ̀rọ̀ táà níbi ìṣọ̀ ìwọ́n ní kò chéǹtì ẹ̀sá ìgbóòsì kọ́nà máa tó bá kí àǹfà wa. náà bákan náà wá kó dẹ̀ sí àwọn obìnrin láì ní ṣètọ́ ní ọjọ́ kó wá sọ̀rọ̀dọ̀ ọlọ́run ọba kó lọ́dọ̀ ìsù torí pé àníbà amọ́sọ̀lẹ̀sọ̀lẹ̀ sọ pé mọ́sọ̀ sọ fẹ́ni kankan ó pé ìsù lọ́wọ́ dẹ́rùbọ̀ tí yẹn bá tutọ́ onídé bá jí tó lálàkàlà kó tutọ́ lẹ́mẹ̀ta ségbòdì kọ́dẹ̀ sí àwọn àyẹ́ padà kọ́dẹ̀ mọ́sọ̀ fẹ́ni kankan yìí ni ó kéèkì tó bá ti ṣe a níbi ní èṣù ló wá dẹ́rù bọ́ náà àwọn nǹkan tí ènìyàn ṣe yìí ọdá tí wọ́n kàkalẹ̀ yìí ẹni tó bá jẹun lójú ayé ṣe dáadáa ló ṣẹlẹ̀ sí àbábúrú onílàákà yóò sọ pé dáadáa ni àmọ́lẹ̀ Yorùbá wọ́n ti mú ní àlàádà wọ́n ti mú lófin wọ́n ti mú ipò haram gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú al-Mughni ibn Qudama bákan náà a rí àwọn àfáàtọ̀ ẹ̀kọ́ wọn ọ̀kọ́ kápé sípò mọ̀kòrò òní wọ́n sọ nígbàtí ò bá ti ní àníyàn ní gẹ́gẹ́ àníyàn ipé alẹ́dínà ìlọ̀nìrúnà minkum hmm, min nisa'ihi ma hunna ummahatuhum in ummahatuhum illa la'i wala dinahum annahum la yaquluna munkaran min al-qawli wa zura Allah subhanahu wa ta'ala Ọlọ́run pé máa hún náà ó máa há tí ọ̀rọ̀kú ọ̀rọ̀kọ̀rọ̀ ẹ́ kọ́wùlán múnkà kọ́wùlán bọ̀wíà ọ̀rọ̀ burúkú wọn kà sọ ìyá wọn ipò ti dèwọ̀ fáwọn tí wọ́n bá fẹ́ padà pàtàkì ìrọ̀rọ̀ kọba wọ́n wà bọ́kùn ẹ̀rù kú o so sẹ́nu ikí ọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ tó lé ní ló sọ fún yàwó ẹ̀ ṣe délẹ̀ tọ́lọ̀ ń gbé e lọ ìyẹ́ tafẹ́ lò mẹ́ ìyí tafẹ́ lò gẹ́gẹ́ ní pé ọ̀rọ̀ tó lé nìyẹn so ẹni tí bá wá ń ṣe ọkọ rẹ̀ ní abu àbí ọkọ ń pe ìyàwó rẹ̀ ní umu àbí ọkọ ní ń pe ìyàwó rẹ̀ ní mẹ́mì tí ìyàwó náà ń pe ọkọ ní dádì ǹjẹ́ ó ti débẹ̀ yẹn gbogbo ń gbà tí kò tó stage yẹn ìtìfà gbogbo àwọn àfáàgbà pé ọ̀rọ̀ yóò dé lẹ́bùn yẹn ibo ni ó wá dé tó pé àwọn onímọ̀ tí wọ́n lọ sí pé ọ̀rọ̀ yóò nítumọ̀ yẹn kò nítumọ̀ sí ha òun ní pé ìmẹ́mọ̀lá àmẹ́bìnìyà àwọn iṣẹ́ tàà máa ń ṣe yẹn pẹ̀lú àníyàn lókùngbà tí ó bá ti ní àníyàn pé ápù tó ń pe dádì tó ń fọkọ̀ òun gẹ́gẹ́ bí dádì òun ni àbí ó ti di bàbá fóun bí bàbá òun sì lè súnmọ́ lòun náà sì lè súnmọ́ ògbé lọ síbẹ̀